الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأجلله وأمجده وأعظمه وأثني عليه بما هو أهله ولا أحصي ثناء علي بل وسبحانه وتعالى كما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله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 إلا وقد وكل الرحمن سبحانه وتعالى به قرينا من الجن وقرينه من الملائكة جاء هذا من حديث أبلة بن مسعود رضي الله تعالى عنه وارضاه وجاء من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها ولكن ما هذا أثبت رسول الله صلى الله عليه وسلم أن ربه اعانه على قرينه حتى أسلم فإنه لا يأمر صلوات الله وسلامه عليه أي لا يأمر رسول الله صلى الله عليه وسلم قرينه من الجن إلا بخير بعد أن أعان الله سبحانه وتعالى نبيه عليه ويأتينا سؤال مهم هل يوجد فرد من أفراد هذه الأمة قد يستسلم على يديه ويسلم على يديه قرينه من الجن ولا هذا الذي قاله الرسول اختصاص لرسول الله صلى الله عليه وسلم وخصيصة خص الله سبحانه وتعالى بها نبيا هذا الذي تدور عليها بالخطبة إن شاء الله تعالى ثم نتطرق إلى أوامر تضعف هو الجن عند الإنسان خصوصا قرينه حتى يعيش كأنه معدوم مصداق هذا جاء في قصة الخطاب رضي الله تعالى عنه أرضاه وكذلك من حديث بريدة في قصة عمر أيضا ومن حديث أم المؤمنين في قصة عمر أيضا ومن حديث أبي هريرة رضي الله تعالى عنهم أجمعين ومن حديث سعد بن أبي وقاص رضي الله تعالى عنهم أجمعين وكذلك ذلك سنستورد هذا ونختتم به ما جاء من قصة العلامة إمام المحدثين إمام أهل السنة والجماعة الإمام أحمد بن حنبل رحمه الله رحمة واسعة في قصة جارية للأمير المتوكل حتى بعث صاحبا له إلى الإمام ليخبره بما تعانيه جاريته من مشكلة الجن ومن مشكلة المارد إلى إلى آخر هذه القصة أقول لكم بعد إسبان المسلمين أطلع لكي قرأت قرأت النبي صلى الله عليه وسلم أن ترى ما تبع ما جاك يفوقوا لو بني سليكون كان النبي بني سليكون لا أتيا ولا أتيا الصحابة جاء نوع ما توقع بلو النبي صلى الله عليه وسلم نجوا بين القيامة أيام يا ناسي mo ń fi àsìkò yìí wọn làm létí ìbẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń rán iná létí ìbẹ̀rù ọba subhanahu wa ta'ala ọlọ́run subhanahu wa ta'ala bá láti ẹ̀ka bẹ̀rù ẹ̀ láàmì alukur'an kó sì jẹ́ pé ntọ́ da ní ọmọ àtẹ̀wọ̀ jáde nínú gbólóhùn abdul sọ̀rọ̀ abẹ́lọ́run kó jẹ́ mi àtẹ̀yàn wà lẹ́njẹ́ ọ̀páyà rẹ̀ pàyà rẹ̀ tòótọ́ kó sì sọ wa níbi àsìwí kó sọ wa níbi ìfẹ́nu kó sì di aborí ètè ṣèitọ́ ní ìjẹjọ àǹbá lórí ìjẹ́ ànábì sọ̀rọ̀ sálàmù sálàyé fún wa tọ́jọ́ pé náà lọ jẹ́ ìtú àwọn tí wọ́n láwọn ń ṣe ìgbọ́wòkú sọ̀rọ̀ lọ́jọ́ ìtú wọn láṣìírí a sọ̀rọ̀ síwájú ìgbọ́wòkú sọ̀rọ̀ tí wọ́n gbé gẹ́ǹgẹ̀ tí wọ́n ná ọ̀pọ̀ owó lórí ní Amẹ́ríkà yìí tó tún ibọ́ sí UK tí ń bọ́ sáwọn ìlú mi lágbàáyé tí wọ́n fi ń wáyè fún nínú àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ń pè ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì káàkiri lágbàáyé tó fi wáá di pé àwọn èèyàn ń gbèrè àwọn oní ọsásá bẹ̀rẹ̀ àlámà yìí asàlàyé wọn bóyá ṣe náwó kí sì ni rọ́rọ́dù wọn kí ni ẹ̀mí wọn nígbà wọn ni ìtàn ìṣẹ̀lẹ̀ kí ló fà á gbogbo ìlàkíyà a sì di àmọ́ wípé òkú kankan ò sì tẹ́lẹ̀ kankan bá sọ̀rọ̀ bí ọ̀jẹ̀ wípé kọ̀rínù òní ń fún wọn ní ìrò nípa ẹni tó ti lọ tí kọ̀rínù yìí sì jẹ́ aláfitì ẹni nínú àlìjẹ̀nà ṣùgbọ́n nabi sallallahu alayhi wa sallam nígbà tí sọ́nà àríkà bẹ́ẹ̀ Mas'ud tá a imam muslim bá wáyé àti mama ahmed afisasa sọ yìí pé kò sí ẹnìkan nínú ọmọ bíi adama àti kí Allah subhanahu wa ta'ala kó fi alábàárìn má sábà fi nílẹ̀ nínú àlìjẹ̀nù kó ti fi tì bákan náà nínú màláíkà kó ti fi tì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ afisasa náà wọ́n wá béèrè pé wà yíyá sátìwọ̀n náà àdébínú wà yíyá àtòmí إلا أن الله أعانني عليه فأسلم فلا يأمر بخير ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ti gbàdúrà mi lórí àjànú tí a fi ti èmi kọ̀rí ìmọ̀ ti tèmi alábàárìn kì í ti tèmi ó ti gbà sílámù kò lè pamílàsì àfihàn dáadáa abẹ́ bí ìlà tí wọ́n fẹ́ gbé ẹ̀wò pé ṣé ẹnì ṣé ọgbà sílámù yìí ṣé kò sí sọ̀ ní fọ́nùsà sílámù هل هي خصيصة من خصائص رسول الله صلى الله عليه وسلم سلا رامون كدر في سان نبي لساني أبا تولي فرد من أفراد هذه الأمة تجري بقري وين أو بسلام سالري نوا تابوا لري يوسف ونيوسي تابوا لري كيسي نتيو جالري أما تابوا بحديثي أرينا وعفا وني ألي ري نينو أمي تجري بقري èṣù tọ́lọ̀ ń fi tíì yọ gba ìsìlámù gẹ́gẹ́ bí ti àdínsìlámù náà sì gba ìsìlámù láwọn tí wọ́n sọ̀rọ̀ yìí ó ní Dr. Al-Ashqar kí Allah subhanahu wa ta'ala kó foríjì wà kó foríjì àwọn náà àtàwọn kanú àwọn àfa wọn lọ sí bìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kọ̀ọ̀rọ̀ ayé ìfẹsẹ̀ múlẹ̀ òní jẹ́ àkórí fútúbà tèmi bó ti ẹ̀jẹ̀ pé dáǹsọ̀ ni pé ọ̀nà wọn náà ṣe ìtọ́ máa ń gbà wọlé àṣebí lára yẹ gbèlé nì ṣùgbọ́n àlè tí ì débẹ̀ insha allah rahman kọ́lọ̀ méje sí omi ní àtẹ̀yẹ o kọ́lọ̀ nǹkan sànú wa o. anabi sallallahu alayhi wa sallam ó ní fún anírò wípé èsù tọ́lọ́ fi ti òun tó nǹkan bá islam tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ bá lẹ́yìn anabi sallallahu alayhi àwa fẹ́ mú ẹ̀rí wa èsù tànẹ́bì nìkan yìí tí wọ́n fi tí ìnìkan lọ gbà sílámù títẹ́ lómi kò sí bó o ṣe lè ṣe ìbàdàtò kò sí bó o ṣe lè súnmọ́ lọ́wọ́ ọba tó gbígbà sílámù yìí kò sí inú ọ̀rọ̀ rẹ̀ kò lè gbà sílámù ṣùgbọ́n téèyàn bá ń súnmọ́ Allah subhanahu wa ta'ala bi ta'at ìmọ̀ àtẹ̀yàsí ọlọ́wọ́ ọba pípọ̀ bil adkar ìmọ̀ àtẹ̀yàsí ọlọ́wọ́ ọba pípọ̀ من تلاوة القرآن ومن نوافل ومن صدقة ومن صيام gbogbo àwọn àlámẹ́rin èèyàn gbáwò ẹ̀pọ̀ ìsẹ̀sàrà àpọ̀ ìmọ̀nà tí ọlọ́run ọlọ́pọ̀lọpọ̀ gbà ìtì ọwọ́ kùránì pọ̀ ìmọ̀yàn náà fílà pọ̀ gbogbo àwọn nǹkan yóò máa mú èsù èèyàn ní kò lè mú gbàsílámù kí ni ẹ̀rí wa annabi sallallahu alaihi wasallam ọwọ́ àlejò kan جاء هذا عن طريق محمد ابن سعد ابن أبي وقاص العبي سمى أبي وقاص ولي استأذن عمر بن الخطاب رضي الله تعالى على رسول الله صلى الله عليه وسلم وعنده نسوة من قريش يكلمنه ويستكثرنه أنا سأسلم هو الإنجاب أو أمم الخطاب وأنبو ṣáájú kótó kálẹ̀ kó wọn wọlé àwọn obìnrin kan bẹ̀rẹ̀ lọ́dọ̀ àdébísọ̀ sẹ́lẹ̀m jẹ́rán lọ ní Quraish apá kan àfáà ní ìtumọ̀ àwọn obìnrin wípé àwọn ìyàwó àbí ń bẹ ni wọ́n bẹ̀rẹ̀ nísùwà àwọn ìyàwó àbí náà ń bẹ ń àti ẹ̀sìn àwọn àbí náà ń bẹ ń ọ̀rọ̀ yóò wọlé àwọn ìyàwó ànábì ni ṣùgbọ́n wọ́n bá sàṣálàm sọ̀rọ̀ kí ni wọ́n bá sọ apákanú àfáà ni yukallimunahu wa yastakfirnahu wọ́n bá sàṣálàm sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá sọ ìbùnú agbára débi pé wọn ò fi lọ́rùn lẹ̀ ọ̀rọ̀ tó lé tí ọ̀fẹ́ ẹ̀sẹ̀ máa tú ó ní àwọn ìyàwó àti sọ́sàn sàṣálàm nínú àtọ́sọ̀rọ̀ ìwé làfáà wa lẹ́ẹ̀kọ́ dàwídì ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀fẹsẹ̀ múlẹ̀ ìtumọ̀ tí wọ́n fún iná ọ̀fẹsẹ̀ múlẹ̀ kí nìdí ọwọ́ ajá àwọn àpàdà rírì wáyà mi ṣùgbọ́n à ń tọ̀rí kì í jáde ní abdullahi ni fi sahih inda mẹ́mọ́ muslimin kí ni tí ń bá nàbí sọ yókè limna wọn bá nàbí sọ̀rọ̀ fọtafọtafọta wàyẹ stekfirnahu anabi ó fún wọn ní tí máa fún wọn ọkọ fúnyàwó rẹ̀ ní nǹkan báyìí sì máa fún wọn ní nǹkan ànábì fún wọn ṣùgbọ́n wàyẹ̀ tẹ́kìfẹ́rẹ́ náà wò wọ́n wá ń sọ fún ànábì wípé àá tó o bá ń ṣàdúrà wípé kọ́lọ̀ ń fara dì ọ́ táwa ń bọ́ sàmì kìí ṣe pé kí wọ́n máa ná sọ̀rọ̀ nìkan jẹ́ àmà látàyé ìbọn òun láìpẹ́ yìí hmm, ẹ̀kọ́ nìyẹn ń bá yàn sàmì mọ́fẹ́mì sí pé tí ń sọ ní pé kálíkì àmà nìkan dá o káwọn ọmọ jẹ́ látàyé ìlòdè ń wí o àmì rẹ̀ tí ń ṣe gbòtò ọlọ́run ṣe yín o yá àdé lẹ́ta ó sí ọlọ́run tòótọ́ àrẹ́bìnrin ṣe gun òfin ni mo máa ó ti fún wa but ah, nǹkan tó bá sáà rẹ̀ wọlé ọ̀rẹ́ kí nǹkan tó kún gun ntọ́ máa fún wa. aliyatan asiwatu hunna tó bá sì wà á lè sọ pé aliyatan asiwatu hunna sífà wà mọ̀ sófò náà aliyatan. àṣìwá na hálù nìyẹn bí ó sì sọrọ lọ ohun lòdì tí è tánà bí ìpadà ń sọ ẹni tí ń ọ̀nà kò lè ohun àwọn ìyá wa ti bu àwọn sàṣẹ́ mẹ́lẹ́ apákanáà àfáà eléyìí ṣẹlẹ̀ ṣáájú kọ́lọ́wọ́ tó sọ ààyè àkàlẹ̀ wípé ẹnikẹ́ni kò lori gbóhùn sókè lórí kíni o lórí apá kan àfa sọ wípé kìí sèyún lọ́fà tí a fi sọ jẹ́ ń sọ wípé ẹni ìfèsì ẹni ìfèsì lórí kankan náà màjìmú ọ̀rọ̀ wọn tí wọ́n bá kó papọ̀ nígbà tí sìn àrẹ̀nìkan ní sọ̀rọ̀ èèyàn méjì mẹ́ta mẹ́rin sọ̀rọ̀ tí wọ́n bá kó papọ̀ lẹ́ẹ̀kan náà tí màmá wọlé ẹ̀ tí ìbí òtútù táwọn tó bí fún ẹlẹ́sìn ohun náà tó bá papọ̀ báwọn yóò dòwò ẹnìkan lọ apá ni wọ́n máa mà ní wọ́n ní ìmàmà ni wípé ìsábà máa ń ṣẹlẹ̀ sí obìnrin

àwọn fọkànbalẹ̀ dọ̀dọ̀ ọlọ́run pé ìgbára tó lè gbọ́kùn ìkọ́ wá gbọ́n sẹ́pẹ̀ torí ó nà sáni ìkọ́ tí ó sì gbọ́kùn kó lè bá wà jẹ̀ náà lè ànàwúnà wà síkúnà bí áfúwì ọkọ̀ wọ́n balẹ̀ sí pé ẹ̀rẹ́ orí ní à apáka àfà ni ìtumẹ̀ ni wípé ọ̀rọ̀ ọ̀nù lélẹ́lẹ́yìn anabi sì máa kó àìmọye nǹkan mara tọ́jẹ́ nǹkan tinú ilé tó ju ti ìta lọ ala kulli hal rìwáyà ní ìta wáyé wájú àmọ́ wípé oore kan ló dé lásìkò yẹn tí ó ń wò wípé táwọn ń gbàlọ́wọ́ sí ọlọ́run ọyẹ ó tún ju ntí ń fáwọn lọ nínú rìwáyà jáde abdullahi dàmẹ muslim wọn ni yukelimnahu wayetulubuna nafakọ ọwọ́ àti àyípe kìí ṣe pé tó ń sọ́sọ́ ń ṣe ọlọ́run ní ìbú òbú ànábì. Ah, ọ̀rọ̀ bá a ṣe a àmọ́ ní o àyẹ́ ah, bá mi fi kún náà ah, ní irú ọ̀rọ̀ bá náà wa ń sọ. tá a bá wá rí ẹ̀rí nínú sọ́nà mùsùlùmí wípé orí ìná ìlò àwọ̀ ara iná ń bi ànábì gbólóhùn àkọ́kọ́ tó sọ wípé àkìláàtù mìíràn ní síwà ní bẹ̀rẹ̀ sọ sílámù àjẹ́ wípé rìwáyà tí a muslim ti bá ní bàjẹ́ àwọn ìyàwó ẹ̀ ni òṣòbí ìta ń bẹ̀. ooo ààyè tí dìbìtà wà lọ alákùlẹ̀ hàn àwọn bọ̀ àwọn ìyàwó ànàbí ọ̀rọ̀ ti bí àṣà ní ìsìn àwọn ìyàwó ànàbí ní àbẹ̀rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ sílámù wọn bí ànàbí lè ohun kálukú ń lòkè. fásitán ọ̀tọ̀ mo bá sọ náà sàárẹ́kùn ya Rasulullah tánu ń bò wọ́n lọ́rẹ̀ ọmọ bọ̀ ọ̀tọ̀ mi ni ó anẹ́rẹ̀ ni wọ́n mẹ́ta ọmọ bọ̀ ọ̀tọ̀ mi ni ó fàkúnyà làwọn ìyàwó bá sáré dìde fàbàdẹ́nu ìjà mo bá sáré sábọ́ sí ẹ̀yìn ilẹ̀kùn ẹ̀yìn kọ́tì fàánà Umar àníbì ní Umar wọlé ní mọ́rùsẹ̀ wọlé báyìí eré tó ń kálukú wá sá ẹ̀lùmí sáré mú ìbẹ̀rù rẹ̀ ẹ̀lùmí sáré gbúrú tí ó ṣe o àdúgbò ànábì wa rẹ̀ rí ọmọ ìwà bá ànábì lórí ẹ̀rín kò sí méjì ìṣẹ̀lẹ̀ kò rí ìkẹ́kẹ́ tiẹ̀ ṣùgbọ́n bí ẹ̀lùmí wọ yàrá ìrọ́pọ̀ pọ̀ lẹ́nu sí à ẹ̀yìn àdà sọ́wọ́ ọgbọ́gbọ́ kèé lázimu rẹ̀ ni wọ́n ń sọ kèé ṣe dọ́ṣíkù ni wọ́n bá lérò ìtumọ̀ ẹ̀ ni wípé ọlọ́wọ́ jòdùnú ọ̀pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ànábì kèé pé ìtumọ̀ ni pé máa lọ́ba ńlá ìtukùtù ìtukẹ́ bá ya rasulallah ọlọ́wọ́ bá ń jẹ́ ọmọ ànábì wa sọ fún mẹ́rin pé híhà yabal Khattab Umar tí a bá lo gbọ́dọ̀ lédè lábáwá tó ẹ pé fatia ni ọba fún tí a bá ní hàn ìtumọ̀ ẹni wípé látẹ̀tẹ̀dí iná bí hadithin ẹ̀dọ́sẹ̀ wọlé tí a máa sọ bá ń fún lédè lọ́wọ́ mọ́tì sọ̀kan àwọn ojú aṣọ tí ìṣẹ̀lẹ̀ fún ìtumọ̀ ẹ̀nu ṣùgbọ́n tí wọ́n bá fọ́nṣà kẹsọ̀ tí wọ́n bá ní híì ha ìtumọ̀ ẹ̀ ni wípé kúfà an hadithin àìdínà ń tó ṣẹ̀ṣẹ̀ báyìí wọ́n sọ̀rọ̀ gánpẹ̀ àwọn ilé ojú àbọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ó súnmọ́ tùmọ̀ àkọ́kọ́ ṣùgbọ́n tí wọ́n bá fún hẹ́ ní alifu tí wọ́n bá ní ha hin ìtumọ̀ ìdọ́lọ́wọ́ ni wípé hadithna bí ma ṣe it ń tó bá wù ọ máa sọ fún wa ṣùgbọ́n tí ó bá ní híhì ìtumọ̀ rẹ̀ dọ̀ọ̀ wọn òní wípé zina amma qad haddathana yìí tó ti bá ní sọ tẹ́lẹ̀ máa sọ́nso ṣùgbọ́n táwọn fi sọ ní pé umar jẹ́ ìsọ ti pamílẹ̀ ní fún ọ. ajibtu min haulai lati kunna indi àwọn ẹlẹ́ àti ìyàwó tí ẹ bẹ̀rẹ̀ dọ̀ mi ìlọ̀rọ̀ pamílẹ̀ rìn ó ní kàtà àjọ ìsọlọ́wọ́ ó ní tí a mi ṣùgbọ́n bí wọ́n ṣe gbóhùn rẹ falamasa ní ìmọ̀sá wò tá ibtadarna hijab bí wọ́n ṣe gbóhùn rẹ tí wọ́n gbóhùn ti yọ̀ǹda pé kọ́ máa bọ̀ òun kálukú wọ́n sáré sálọ. mọ̀rùwá ni ala ya habna minka ya rasulallah atahabna minni wala ya habna minka ya rasulallah sí wọn wọ́n ma èmi wọ́n ma wá bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ wà nábì sallallahu alayhi wa sallam yáa àdùn anfusihin àtàhàbùnà ni wọn àtàhàbùnà Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀yin obìnrin tọ́jọ́ yìí pé ọlọ́gbọ́n ńlá ni ètè kọ́wọ́ yín nígbà tó wọ́n bẹ̀rù èmi tẹ́lẹ̀ wà nàbí tá a lè mi síwájú àná sàṣálàm àbí wàá ní haiha yabal ìrẹ̀ Umar má sọ̀rọ̀ jẹ́ nsọ àṣírí tí ń bẹ ń bí ọ̀rọ̀ fún ọ jẹ́ nsọ àṣírí tí ń bẹ ń bí ọ̀rọ̀ fún ọ walladhi nafsi biyadi ọlọ́run bàtà mi mi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi búra ma laqiyaka ash-shaytan salikan fajjan qat illa salaka fajjan ghayra fajjika ya Umar láti ọjọ́ tí àwa àwa tí ìmọ̀ bẹ̀rẹ̀ ìgbà ara Umar ibi tá à ń bọ̀ nù èso ọ̀pàdé ẹ̀rí wọn o kọ́ máa tọ́ kọ́ máa tọ̀nà kábọ̀ tàbí kọ́ máa tọ̀nà kábọ̀ nínú ènìyàn bá ti ń bá fájú lọ́dọ̀ lọ́wọ́ ọ̀nà tó bá fẹ̀ tó fẹ̀ lè gba bí èèyàn twenty lẹ́ẹ̀kan náà tí ẹ máa rìn lọ ìlà bá pè fájú o kì í sáà tó fún o ànábì ní èso ò tí ì pàdé ẹ̀rí lọ́nà tó fẹ̀ ilà sálàkà fàjàn gẹ́rọ fàjìk àfi kó borí wọ́pọ̀ kọ̀ bọ̀ kọ̀ ọ̀nà mi kò tó ẹ̀ kọ̀ pàdé ẹ̀rí yóò máa lọ báyìí sí àmì pàwọn akẹ́kọ̀ọ́ ń bẹ ọlọ́mọ alọ́rẹ̀ náà ṣùgbọ́n èṣù kan lè ọ̀nà tí ọgbọ́n tó wà nílé náà bọ̀ kò ní nìkan sí àmì yóò máa lọ àwọn máa lọ ànábì wá níbi títí ẹ lágbára dé kò sí èṣù ọ̀hún tó máa bọ̀ báyìí tí ó sì wà máa tọ̀nà tó ń tọ̀ bọ̀ yà bẹ̀lúgbẹ̀ni ojú kan mi àwọn àmọ́bàtí nǹkan yìí ti bẹ̀rẹ̀ nígbà wo ló bẹ̀rẹ̀ jaa fi al-mu'jam al-awsat bàbá Tabarani min hadith umm al-mu'minin hafsata binti umar bin khattab radiyallahu ta'ala anha wa ardaha ìyàwó hafsa ni ìgbà tí nǹkan yìí ó bẹ̀rẹ̀ anabi sọ fún mọ́rù pé inna ash-shaytan la yaqiyaka fi tariqin illa kharra ala wajhihi nígbà wo mundu aslama umar láti gbàtí umar tún gbà sílámù èsì ọ̀pàdé ẹ̀yìn kọ́ mọ́ mú ọ̀nà mi tọ̀ àwọn àfáà ní tó bá lè jẹ́ bí ẹnìkan nínú umẹ́ ọlọ́run ọba fún ní ẹ̀mí òdodo àti ẹ̀mí akin àti ìfúrẹ́ nílẹ̀ fásitì àtàlá tó bá wọn tó náà tẹ́nìyàn bí ọ̀wá lè fi kún wípé bó ti ẹ̀jẹ̀ pé tó sì fà náà ni pé èsù tí ẹ tí a fi jẹ́ ó ti gbà sílámù ajẹ́ wípé kò tó sí ẹ lórí tòtúrí bá mẹ́nu umar umar yìí náà ànàbí ò sọ bẹ́ẹ̀ hmm. ọ̀rọ̀ yóò ti clear kì í ti clear umar al-khattab radiyallahu ta'ala anhu wa arda جاء في سنن الترمذي وفي سنن النسائي من حديث بريده رضي الله عنه وارضاه بريده صلى الله عليه وسلم او عن الجوكر obìnrin kan tó jẹ́ juwairiyatun sauda obìnrin ẹrú ni dúdú ni èèyàn dúdú lóbìnrin yẹn bọ̀tọ̀ ẹrú ni ṣùgbọ́n nẹ́bì máa ń tẹ́ ń kálukú lọ́rùn kódà nẹ́bì a máa kọjá lọ ní mẹ́dínà ń gbà mí tóbìnrin ẹrú míì tí wọ́n máa fi nǹkan tí ọ̀dà ṣe níbi ẹ̀ ti nílẹ̀rú yóò wà lọ́ba nàbí yóò àmà nàbí lọ́wọ́ yóò àfà kúrò lọ́dọ̀ àwọn sọ̀hábà wọn àdúró nígun kan báyìí àwọn sọ̀hábà ọmọ ìwọ̀n lọ́ọ̀kan yóò máa pé ìfẹ̀kẹ́lẹ̀ kọ́ gbọ́ sọ́rọ̀ yìí ni àdìbí ó sì ní ìjáwọ́ rẹ̀ kú lọ́wọ́ rẹ̀ ànábì la pé o omi ẹ̀kọ́ mọ́ wà béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ wa kó o gbẹ́mi ló mú lọ́mọ́ mú lọ́wọ́ ànábì la pé o ẹrú sì lóbìnrin náà kì í sí ìyàwó ìyàwó ẹrú ni ara ní kọ́mí ò sọ ọlọ́kàn kẹ̀sí ni gbogbo àní ara sí sọ̀rọ̀ wàá tó lọ́wọ́ sọ̀rọ̀ àmọ́ àlẹ́ yóò àbábá ní àwọn máa wọ̀ wọ́n ìyẹ̀bá pé ntí à ń fẹ́ jọ máa sọ kétí kẹtọ́ máa gbọ̀ ní kété kọ́jú kẹtọ́ máa rí yẹn yọ máa bá ní sàn sọ̀rọ̀ irú ẹ̀ lóbìnrin ó lè sàṣẹ́lá kọ̀dínlẹ̀vẹ́t mo ti búra wípé ìrọ̀ jẹ́ kàlọ́rù sẹ́ẹ̀lìmẹ̀ kọ́ ọba náà lógun tó ọlọ́ yìí tó dé mo búra wípé dúfù màwá níwájú rẹ̀ báyìí tí ń sì fi dúpẹ́ fọ́dọ̀ ọlọ́run

umaru bá kẹlẹ̀kù kẹ̀yìntì ìwọlé tó gbóhùn márùn wakafat ani dọ́r kò lu kankan má kọ̀kọ́rí má wàjá alat àdúfà tààtà istiha ọkàn mú ìlú ọba pamadi báyìí ọ̀sán ìlú lẹ́yìn báyìí tí pé ẹ̀tọ́ wáyé ṣèdè kò lè mọ̀ pé nǹkan bá ń bẹ lára èèyàn àwọn bí wàá mìíràn gbàtí umaru wọlé wípé la ilaha illallah ọlọ́mọ kí ọkọ̀ umaru ah ah èsù èsà kan tiẹ̀ rí tiẹ̀ rò àfikọ́ họ ojú kan nìyẹn ní ìwáyà ní ìyàwó Aisha níbi ìwáyà àwọn tí a náà fẹ́ máa wo àwọn Habasha Habashiyun wọ́n ń ṣeré mọ́sálásí wọ́n ń fi ọkọ̀ ìdásẹ́rẹ́ níjọ ọdún ìwáyà ní ìwáyà pé ìkẹsẹ̀lẹ̀ bá ń tún mọ́rùn bọ̀ mọ́rùn bọ̀ mọ́rùn bọ̀ ìyàwó Aisha ń wo àwọn èèyàn yìí anabi nǹkan sóti tọ́ ìyàwó aisha sọ pé kéètì tó àwọn fẹ́ wò pé bóun ni anabi ó ṣe lè ṣe farada fáwọn tó nǹkan ní ìdìmú ó pilẹ̀ ti sọ àwọn nǹkan ó ti sọ àwọn ṣùgbọ́n sáwọn àgbà àǹkú pọ̀ wọ́ rẹ̀ ń wò bí ó lè ṣe farada torí pé orí ìbò lánàá bí wa àwọn wá dún bí ẹgbẹ́ tí àmì sàṣẹ́nà ń báyìí wọ́n ń fi bí báyìí àná yíyó àwọn èèyàn yẹn wò ó sáwọn ọ̀rọ̀ kan wọ̀ báwo ni kí ni ń dún mẹ́sàásì mọ́rùbá lọ bẹ̀ nígbà tó bẹ̀ gbọ́ngbà kò sí fọ́nù wọn sá lọ yàrá ìṣàwádà ẹjẹ àlọ ọsà wa ni àbọ̀wòrì umaru níbo òde tí àwọn èèyàn ti ń fa ojú kan mìíràn riwaya kan bẹ inda mama bi ibn abi dunya antoki abdullahi bin umar abdullahi bin umar ni bàbá àwọn tó ó ní umar ó ní ẹ̀dẹ̀ kan àwọn samusa salam ohun àti sùkọ́ pàdé ọwọ́ àwọ̀ ẹ̀yà ajá ńgbọ̀ ya ẹ̀ńtọ́ jẹ́ sọ̀hábí ìsán èsù yẹn mẹ́lẹ̀ ńgbọ̀ sọ mẹ́lẹ̀ èsù wa ní kọ́ dàkún pé tọ́ba lè fi ń lẹ̀ òun ọba sọ̀rọ̀ ọba filẹ̀ èsù ní ara ilẹ̀ yọ̀ mí lẹ́ẹ̀kan ni yíyá tó kù mọ́ yíyá tó kù mọ́ ó tún lẹ̀ mẹ́lẹ̀ kejì ó ní màá sódà náà fi mí lẹ̀ màá bọ̀ sọ̀rọ̀ ní ńgbọ̀ tó filẹ̀ náà ilẹ̀ tó yọ̀ náà ni ńgbọ̀ ọ̀dẹ́lẹ̀ kẹta ó ní ẹni wàá mú ìka èsù ọwọ́ ńlá kárẹ̀ tí ẹ̀yẹ́ bẹ́ẹ̀ ńlá kárẹ̀ kí ọmọ àrùn kárẹ̀ yìí yẹlúkùhà ó mú ìkà èṣù sẹ́nu èṣù kéèrè onímọ̀sán ah, tí ń bẹ́ sọ ọba ní kí ni tó fẹ́ sọ ó ní wàláhì wàláhì wọn ò máa ka ááyà kan báyìí nínú sọ́tù bákọ́rọ̀ kí àwọn èṣù ọwọ́ wà tó sì fi jẹ́ ti ń kà ilà tàfàrọ́kù àfi kí wọ́n họ wọ́n faka wala tuqra ayatun min surati al-baqara fi baytin illa kharaja minhu shaytan wọn ò sì kásọ́ bákọ́rọ̀ tó lé kí shaytan ọ̀hún kún lóye wọ́n wá ń bí àbúlé ìpè ta ẹlẹ́ni tó ń sọ ní àá ah, ah, ta ni gbàtú bí ọ̀bà jẹ́ báàmì umaru ní ojú kẹtùnú àní bí òsì di òsìsọ fún wa wípé èsù ti ẹ kí ni o ọgbà sílámù wọ́n wọ́n fún ni kì í sì gbà sílámù àtúnbọ̀. جاء في الصحيح دم البخاري وتعالى من حديث أبي هريرة رضي الله من أرضاه رواية به من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها رواية به وقف فرق من حديث عقبة بن عامر رضي الله عنه وأرضاه amsa sáyẹn wà kuma sahaban da ìjọ kan anabi wa ni eléyìí ìlọ́wọ́ àgbà ìfarabalẹ̀ hadithu ilé annabi ne laqad kana fi ma kana qablakum nasun laqad kana fi ma kana qablakum min al-umam nasun muhaddathun fa in yaku fi ummati minhum fa innahu umar. nuruwayami lakodikana fiman kana qablakum min bani israel rijalun yukallamun min ghayri an yakunu anbiya hadithi ni ó wà bá ní clear rẹ̀ tọ́ dáadáa tí ó wà jẹ́ kónkálukú náà wà á ma igun olùmú anabi sọ̀sán sọ yí pé nínú àtò tí lọ sáájú yìí min al-umam khususan bani israel nọ́ọ̀sùn àwọn èèyàn kan pọ̀ mọ́ wọn gẹ́ tó yẹ pé wọ́n hàdàfún wọn máa ń bá wọn sọ̀rọ̀ táwa ni máa ń bá wọn sọ̀rọ̀ hadithi ló wá jẹ́ àmọ́ ọ̀tún yàtọ̀ sósì ló hàdàfún. kódà fàíyàkù kèése pé wọ́ọ̀dà hádà kàlá mọ́rìdà taraddud la uslubu lábáwá ni báyìí mọ́rìdà ta'kid fàíyàkù ni ummati irú rẹ̀ ti bẹ́ẹ̀nu ọmọ mi ìtumọ̀ rẹ̀ nu fa ìyẹ kùlí ìsọ̀dí gbọ́n fáfúlànù tí a máa rẹ̀ mi dà tí ọba mi lu lágbájá ni gbábọ́sì sọ̀rọ̀ nu. anabi wa ni tí a bá ní àwọn wo mọ́mọ́nà muhaddafun àwọn àfáàfin màá hàn àwọn pàtúbẹ̀ ṣùgbọ́n tá a bá wọlé wọ ìtumọ̀ ìmọ̀ pàṣípù kan náà ni àwọn apá kan ní mulhamun àwọn tó jẹ́ wípé wọ́n máa ń rí ìmísí ọlọ́run sí ọpọlọ wọn àmọ́ apá kan àfààní là ìtumọ̀ ẹ̀kọ́ yìí nìkan fi irú ìhì asọ̀wà ní kíbalẹ̀ ìgbàlẹ̀ àhàlà àwọn màlẹ́kà tí wọ́n súnmọ́ ọba jù tí wọ́n wà ní àríṣọ́ ọlọ́run àti ẹgbẹ́ àríṣọ́ ọlọ́run ọba lọ́wọ́ àwọn màlẹ́kà iná ọlọ́run máa paláṣẹ wípé ara àwọn èmi ọlọ́run ọba tí mo fẹ́ ṣe tí ì tí ì ṣe ẹ̀rọ sọ́sílágbájá ìlẹ́mìí apákan tó ẹ̀kọ́ muhadafun lẹ́nu tó jẹ́ wípé yújúrọ̀ sọ́wọ́ aláàlìsáàlì mi gbẹ́rì kọ́sídì gbogbo bàtìbẹ́ ti ń lanú sọ̀rọ̀ báyìí ọkàn ìwà ń bẹ́ o kọ̀sọ̀ká ń bẹ́ o ọlọ́dún ọmọ ìgbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ apákan fún àní túmẹ̀rù apákan láàyè túmẹ̀kọ́ tatakallamu malaikatun ala lisani bóun ni ẹsẹ̀ wa máa dàbẹ̀ òun làwọn tí wọ́n bá súnmọ́ náà gẹ́ ìgbé wa súnmọ́ ẹ̀mí wọn wá di òdodo bọ́lọ̀ ń pa wọ́n lẹ́rìn nǹkan kò ní sáré wá sórí ẹ̀mí wọn ju bí ọlọ́run náà pa lẹ́rìn lọ bọ́ pa ń lẹ́kún wọn ò ní pín àmì méjì kọ́nà àwọn bá fìyàn sọ̀rọ̀ bí ara máa kọjá sálẹ̀ ọ̀kan wọn wọn ò rí o ọlọ́run náà lòdó wọn ẹ̀ sì gbèrò nǹkan àti gbèrò òdodo tí wọ́n bá wá lé lórí nǹkan tẹ́ ẹ bá wà wà bọ̀ yọ ọ́ jẹ́ pé torí ìtọ́lọ́run tí wọ́n bá yẹn ṣe torí tọ́lọ́ ni tí wọ́n bá yẹn ṣe torí tọ́lọ́ ni tí wọ́n bá yẹn lẹ́yìn torí tọ́lọ́ wọn bá ní tí wọ́n bá ń sọ̀rọ̀ tẹ́tì yẹn fi lè torí tọ́lọ́ wọn bá ní. irú àwọn àyùn Allah subhanahu wa ta'ala wa ni òun yàn àmàlẹ́kà kan tọ́jọ́ wípé intó ń fẹ́ ṣe ń gbà mí òun ó sì máa gbẹ̀rù wọn sọ. ànábì wa ni wọ́n pọ̀ nínú bàbí Israel gan kí ló wá pàtó ìjẹ́pẹ́ umeyi lólóore jù kí ló tún wọ́n fi pọ̀ nu umeyi nítorí wípé àwọn bali Israel aláfàtúrọ̀ làwọn ànábì wa ń bá wa ànábì kan lè wá ní kó tó pẹ́ sáà káàbí ni ọmọ wa wọ́n wọ́n ànábì mi wọ́n ní ìdí irú àwọn èèyàn bá nígbà àti wọn ṣùgbọ́n wọ́n sábà nídìí rẹ̀ nígbà àti wa kí nìdí nítorí pé Kùránù ti tó wa torí ẹni tó bá jẹ́ mọ̀hádàfù nù ọmọ yìí gbogbo tó bá rí ọ sọ àátùgbé sórí òṣùwọ̀n kí lọ́lọ́run wí kí lànàbí wí ẹnití ń pẹ̀lú hadafi kò lè sọ̀rọ̀ kan kó wá takò alukurani àti sunna àfi kámọ̀ pẹ̀lú hadafi ní tòótọ́ ṣùgbọ́n mi ń kíbá ìlú jíní. ẹ wọn ń bá a sọ̀rọ̀ babaláwo ń bá a sọ̀rọ̀ wàlẹ́ àwọn babaláwo sọ̀rọ̀ ibi tẹ́lẹ̀ bí a ti fẹ́ kọ́ ò kílíà nù babaláwo sẹ́ wọn bá sọ̀rọ̀ ó gbé ọ̀pẹ̀lẹ̀ yé jẹlẹ̀ ń pẹ́ muhadafun muhadafun ni wọn ṣùgbọ́n bí kí báyìí máa ń alijin èsù ni ó bọ̀rọ̀ nsìn lẹ́nu. èèbá jẹ́ tọ́lá ọ̀rọ̀ subhanahu wa ta'ala tó pure yìí àwọn tó lè rí bí ànábì ní wa iyyakum minhum fi ummati táàbà rí mu wọn umma wa yìí umaru jẹ́ dànù wọn. ẹ̀mí ẹ̀ ti débi pé kò ní ewu ìkẹ̀kẹ̀ jáde ó lé lẹ́nu ẹ̀ ní o ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ní o àti kọ́jọ́ pé torí tọ́ náà ní fi sọ. mo àfàkọ́ fẹ̀rẹ̀ pọ̀ máa rọ gbé ọ̀pọ̀lọpọ̀ lọ́sọjáde tọ́nà wọn bá sí stamp rẹ̀ bẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́sọjáde tí kúrán sì tọ́sọ̀kalẹ̀ aláwí kí ọ̀rọ̀ yẹn alákùnlé ha irú àwọn tó wá lè rí bà nínú ọmọ yìí ṣé wọ́n tó kù wàjà nàdí yìí ọgbà nà ámìr asàsà sọ yìí pé yóò kí a lè báyìí di ìnábì yún tó bá jẹ́ pọ́lọ̀ tó fẹ́ bí ànàbí mi dìde lẹ́yìn ìmẹ́ni làkẹ́ àná Umar Umar ní bàjẹ́ ṣùgbọ́n ọ̀gá mi dìde mọ́ ẹ̀tún wọ́n bá nàbí òṣèlú nínú Umar àti abákítà àbí láìkì jù abákẹ́rù tó ti bẹ́ẹ̀ èyí tó sì jẹ́ àwọn features lára Umar tí òṣèlú abákẹ́rù ànàbí òní ìdàmọ́ra wọn salawatullahi wa salamu alayhi àwọn bọ̀ àlìjẹ̀nà tí a fi tèmi àtẹ̀yìn kò lè gbà sílámù tó ń ti bó ṣe jẹ́ ipò ẹ̀ tó tó dọ̀gà wa níbi ìmáàni tó dọ̀gà wa níbi kéèyàn òun nínú ìtọ́rọ̀ náà sàṣálàmù tó dọ̀gà wa níbi kéèyàn ọmọ ìlú tí ẹ̀ náà gbà sílámù ṣùgbọ́n awárẹ̀ ní pé ó lè rẹ̀ àjẹ̀nà ń ó lè rẹ̀ ẹ́ gbọ́ wa ní òfin rẹ̀ lórí àlìjẹ̀mọ́ ẹnì kọ̀ọ̀kan wa tọ́jẹ́kọ̀ rí inú wa yìí yọ̀ọ́ rẹ̀ ní kọ́dúrú ní déédéé bá a bá sì súnmọ́ náà wọ́n bá tó tẹlomi gbogbo téèyàn fi ṣe nínú sùtá kò ju kò yọ̀ọ́ kàlá sí aburú yọ̀ọ́ kàlá sí aburú kọ̀ bá débi kọ́ kàlá sí aburú sùmùtọ́ bá ti ba sọ́bí ẹ̀mẹ́fà sẹ́ẹ̀mẹ́je tọ́lọ́ náà ní sásì yọ̀ọ́ bàdá yìí ibi tẹ́ lómi ìrí ti ẹ̀bà mi ẹlòmí ìbá ti ẹ̀ débi pé tó bá ti fẹ́ sọ̀rọ̀ abúfo bí ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta yọ̀ọ̀dà yìí tẹlomi ó ti bá débi ẹ̀ẹ̀kan tẹlomi àìrí kò ní ọmọ mi ni tẹlomi ó ti jẹ́ kí ìsúnmọ́nà rẹ̀ kọ́rẹ̀ ó ti rí àlùjànnú débi wípé yíkàsá ń tẹ̀lé ẹ̀ ní wọ́sù báyìí tẹlomi ìtirẹ̀ níbi pé kò kole, dá kò lè kò lè kò lè dá kò lè dá rìmà kọ́sá dùn kọ́ máa wù báyìí tẹlomi orí ìjókòó lọ́wọ́ tẹlomi orí ìdùbúlẹ̀ ìsúmọ́nà ni ọ̀wà máa mú rẹ̀ kìí ṣe wípé yọ ọba síláàmù téèyàn kí wọ́n ní ìsúmọ́nà gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí bí ntọ́nà ọba ń fẹ́ tára bí ń fẹ́ yọ ọmọ rẹ ṣe ìtọ́ rẹ ìdákẹ́jì ẹ̀ tẹ́ bá ti bẹ́ẹ̀ ni màlẹ́kà tí a fi tì yọ́ máa rìn ẹ̀yìn àlìjẹ̀nù lókù tí ó máa súnmọ́ jù kílẹ̀ ìwọ̀n rere nígbà tó di ọdún 352 353 alìjíríà alkhalif eh, eh, eh, al-amir al-muwakkil al-mutawakkil ala Allah nígbà àwọn Imam Ahmed òun ó ní ọmọ kan láàfin ọmọbìnrin tó jọrọ ọmọge ṣùgbọ́n mọ́rídù ọwọ́ àmọ́ bọ́mọ yìí tọ́ọ̀gì kanú àwọn èso ni ìwọ́n gbọmọbìnrin ìlàmù kò lè lọ́pọ̀ kò lè ní kankan ìsìn jẹ́ bàbá jẹ́ arawa ni ọba fa arsala sahiban lahu ila imam ahmed ọba ìwá ní ẹni ìhun kan nínú àwọn atẹ́jára àfin kí wọ́n lọ bá imam ahmed wípé wa qul lahu bi anna li jariyatan tu'ani min al-marid ọmọbìnrin mi kan bẹ tó jẹ́ wípé èso òfin lọ́rùn lẹ̀ gbogbo ìgbà ìnísàmà da ọpọlọmọ ìlàmù tí sà ń ṣe gani gani gani ẹni ìbá gbéra ọ̀dọ̀ rẹ̀ mọ́mọ́ Ahmed àní ọba pírẹsidẹ́ǹtì ni wọ́n ní àwọn lọ́mọ kan o báyìí báyìí báyìí báyìí sì ní sọmọ mọ́mọ́ adùn ní ọ̀dà wọ́n wá pẹ̀lẹ́ kánú ọmọ akéwù wípé tọ́lọ́ náà là ń ṣe lọ́nbí àbísí báyìí àbísí báyìí. asikini o abisi bayi bí wọn sọ wọ́n ẹ̀fọ́ máa mọ̀ mi pé nǹkan sọ ma Jonathan kọ́ máa ka nǹkan fún kàtòrí ẹ̀kìjì mọ́ọ̀nù president jajet ní ẹ̀mọ́ àfi gbé ó ní ìṣẹ̀rọ̀ lọ́la ń se lọ́nbí wọ́n kún náà lè hàdà bàtà tí ẹ ní ìfà yóò tọ́ náà lọ́rùn Imam Ahmed pákó ni bàtà òkè rẹ̀ nìkan ní ẹ̀ fi okùn sí. Si pákó bàtàtà ń bọ̀ àwọn àni lọ́rí lọ wá lọ sọ fún àlìjànú wípé inna ahmed mama ahmed ó bísí pẹ̀lú tọ́lọ́ ńlọ wá sọ fún pé khayyiru bayna amrayn láàrin nǹkan méjì náà ni imma an yakhruj min hadhihi al-jariya fatastarih inú kọjá lára ọkọ̀bìnrin kọ́mẹ̀yọ̀ máa sinmi torí pé ọlọ́run ọ̀dáwọ̀ náà kọ́ máa wá dẹni kàláàmù ọ̀dọ̀ kó lè sinmi lọ bí sí pẹ̀lú ìbàdàn rẹ. áwọ̀ sọ fún pé ìmà àǹtúsfáà asọ́fún ìlòdì lábáwá tí wọ́n bá ya ọwọ́ gbáyàn kàbá yìí àti wọ́n bá ya ìkàbá ìgbáyàn lójú tí wọ́n ọ̀yọ́ kankan lẹ̀ òun ṣùgbọ́n báwa ni bàtà yìí ni wọ́n kọ̀wọ́ bọ̀ tí wọ́n è gbọ́ sàbìrín àmọ́rọ̀ ọ́ délẹ̀ mẹ́ sẹ́wọ́ntì mo kàn nínú kó gbóòlè lẹ́rọ tó bá ti lọ́dọ̀ ẹ̀ tó sọ fún un ìmáàmù gàgbọ́ lé lọ ẹni ìbá gba bàtà ìmáàmù ọkọ̀ ọ̀bọ̀ ń bá ń lọ ń bá ń lọ ọba ní ìmáàmù àfa wa bísí pẹ̀lú ìkọmọ ní kéwù àti tí wọ́n ń ṣe lọ ṣùgbọ́n wọ́n ti rán mi níbo ni ọmọbìnrin náà wà mọ́ra wọ́n bá júwe yàrá ibi tó wà fún àmì náà bá wọ́bìnrin lọ́ba ni you are married irú oṣù tó ń bẹ ọmọbìnrin Imam Ahmad náà bí sí pẹ̀lú tọ́lọ́run táwọn lọ ọ wọ́n ní nínú tó ń wọ̀ kó bóòdì kó lára rẹ̀ tó wá wọn rèé wọn rí bàtà wọn rèé o wọ́n ní ń ọ lójú lẹ́ẹ̀mẹ́ sẹ́wọ́ntì ntọ́ bá ń wọ̀ kó mú kó tìyà wọ́n pàbí wọn náà o tàbí kó aljanu wa dáhùn wípé mọ́lá hmm, àbójìnà asámú wà tọ́à bí mo ṣe ń gbọ́ náà ní ìsìnkú láre wàlláhi wàlláhi láwọn àmọ́nà ahmed aláàlùkímà bil iraq ma aqamna bihi kárúbọ́dọ̀ ọlọ́ni tí amadu ìbálẹ̀ ọ̀fẹ́ rí kan wà mọ́ ní ìrọ́kì kẹtù sọ̀rọ̀ ètí mẹ́lára ọmọ yẹn o jẹ̀nù tá àsìkò lọ́rùn tàbí kẹfẹ̀rẹ̀ ní rọ́ọ̀kì lónìí tí àwọn olùbá ní kí ní òní ò tó ń súnkẹ́ ẹkẹ́rù yìí kọ́mọ̀kù kankan yìí mẹ́rin rọ́ọ̀kì wàlọ́ọ̀yà àtò bẹ́ẹ̀ kà tó dúró ah, èyí tó ṣe orí ló ṣe àti bí òní ń kú olù ń kú lára rẹ̀ o torí kíni inna ahmed ń tó yẹ kọ́ máa pa lẹ́kùnrin o inna ahmed àtọ́ àlọ́ torí pé ahmed ìtẹ́lẹ̀ náà wo wàmán àtọ́ àlọ́ ẹ̀ ń bá sì tẹ̀lé ọlọ́run ọba pẹ̀lú bí ahmed sì tẹ̀lé ọlọ́run àtọ́ àwò kó lù ṣe gbogbo ntọ́nà ń dára lọ́wọ́ máa rọ̀ fún àjẹnú babu ọba kù lára ọmọ kọ pẹ́ sí gbàǹtarọ̀ ọmọ yá ọ̀sàmárì ó bímọ kìíní kejì kẹta kẹrin ọ̀sán bímọ ọkàn ìsábalẹ̀ wàhálà kan ò sí fún ma súnmọ́ tó fi àlè imam ahmed lẹ́yìn ìgbà náà muhammadu wa kú nígbà náà muhammadu kú rọ́jà almarit ilà hadil jariya tọ́ọ̀gì èso tó padà sára obìnrin wọn ń bọ̀ padà sára obìnrin wọn. àfàwọ̀ Abubakar Almarwas àwọn àti òṣèlú náà olówó akùnbí àgbà àfàǹgbàna n kò burú ó ní ntọ́sẹ̀lẹ̀ njọ́sí ó náà ni wọ́n lọ rí bá àfáyín náà sọ wọ́n bá ránṣẹ́ sí Abubakar Almarwas wípé n ń ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ rí nígbà kan o sí ọmọbìnrin báyìí báyìí báyìí tọ́jú ọmọ ọba o ṣùgbọ́n nígbà náà lọ́hùn ìmáàmù amadu ọ̀rọ̀ yìí gan kọ́ra ọ̀rọ̀ yìí wàá ṣe o wọ́n kàn fi bàtà wọn rán ẹnìkan nù ọmọ o so wọ́n sì àtún ọba ní ká wá sára ìfún yín pé ọgbọ́n ò ní kábẹ́ lórí yàrá mẹ́rin pé ah, ọba ní kò burú sí ẹbẹ́ ní mamadu lo bàtà ńgbà náà nìyà bàtà náà wọ́n bàtà tiẹ̀ náà ṣé mamadu náà yàn wá ẹ̀mí ò tiẹ̀ ní ráyàn fúnra mi ní lọ nafa bakiri wa didi wọn lọ wọn lọ wọn lọ bí wọn sì wá débẹ̀ wọn ní sóbìnrin wọn lóbìnrin náà ni ní abá mú bàtà jáde wípé inú kó o bóòdì tàbí kí n kó bàtà ìbú ọ mọ́lídù wa dá wípé ya ababakar ọ̀fẹ́ fọwọ́ rẹ jìyà naam ń fọwọ́ jìyà bò ó ní la aqbalu hada mink gbogbo ohun tó rí orí kò lè wọ̀ létí fa inna ahmed àtọ́ àlọ́ sọ́rí máa máa mẹ́rin tọ̀dọ̀ ń tọ́gbà wò yẹ̀wò ọ̀tẹ̀ lọ́lọ́ kọjá àlàkáyè tí irú yìí lè máa rò faman àtọ́ àlọ́ fakọ́rì òmìnirina bí tọ́ àti ẹ̀ ń bá tẹ̀lọ́ lọ́wọ́ ọba wọ́n ti pa wá láṣẹ wípé ààtò bẹ́ẹ̀ kí ẹsẹ̀ wọ́n afẹ́ ojú wọn díẹ̀ àfikà ọ̀ àwọn padà Imam Ahmad rahimahullah rahmatan wasi'a nígbà tí a lọ kí ó ní sọ̀rọ̀ àárín ara àwọn bí ẹ ṣe di tí ẹ dì mú mọ̀ lọ kí ó ní sọ̀rọ̀ àárín àfa àwọn Abdulrazak as táwọn àti Yahya bin Ma'in tí a jọ kí lọ́dọ̀ rẹ̀ ìjọ tí wọ́n sàdé máa fẹ́ lọ kí lọ́dọ̀ àfáyì láti Iraq wá sí Yamani wọn ni ń bò jẹ́ pé mọ́kànlá wọn gbà kọjá káwọn ẹ̀kọ́ sí hajj náà tí wọn bá sí hajj tán káwọn máa lọ sí Yemen wọn dé maka ní abá bá àfa wọn ẹni tí a fẹ́ lọ kílódé rẹ̀ ẹ̀yìn máa ń ṣètò wàá fúlọ́ yìí ah. ẹnì kejì mama Ahmed yaya bin mayin ni arúgbẹ́dọ̀ ọlọ́run mama ẹnì kejì òfin dúpẹ́ ọlọ́run ni a ah. ó ní ọlọ́run ọba ti dín ní àjò wa kù kọ́dà lábẹ́ bẹ́ẹ̀ ìnáwó odidi oṣù kan àtúnlé namá ibà nù kí àfọ òsè tọ̀wá fùtàn ká sì jì wọ́n dá wa mọ̀ ká dọ́gbọ́n mú ẹsẹ́gbẹ́ kan bíi gbogbo àdìsí tàbá fẹ́ gbà lẹ́nu wọn wọ́n máa kọ́ abáwọn Imam Muhammadu ni la wallahi la ghayyartu niyyati àníyàn tí mo gbé bóde fọ́nmọ́n láti iraq ni pé mò ń lọ kíw ní sọ̀nàán lọ́dọ̀ àfa brozaka sọ̀nàán ni kìí ṣe pé mo ní kíw lọ́dọ̀ ìlú jọ́nà kódà tá àfa àbábà láti kó à ń kíw bí mo ti bà níyàn mi jẹ́ ńgbọ́ ọba parí a rẹ̀ tọ́ lọ awa ẹ̀ àwa wa ṣẹ̀ṣẹ̀ wà á wọn ọba fẹ́ bá wọn sọ̀rọ̀ bí olùbá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n mi ìtẹ́ mi ló ṣe nù nígbà wa adé yamani ntí wọn mú lọ tán ìmọ̀ màmá dò òjì kẹ́nìyàn kan wọ́n mà ńgbọ̀ pé nàmàkẹ́ yòókù bá dọ́gbọ̀n lọ sọ amadu máa wò ó ah! tó bọ̀ ti pẹ́ ebi ti tẹ́tọ̀ ọ̀nà wa mú mara àfa wàá pè Ahmed máa fún ọ díẹ̀ kọ́ ọ máa fi jẹun náà ẹ̀ka ah, à ni mo àníyàn mi wọ́n bàjẹ́ bá ń sọ́dọ̀ ọlọ́ mo wá kéwú ẹni wàá gbó lọ́dọ̀ Ahmed wọ́n wá sọ wípé aláwájú pé mo yá ni gbogbo wọn yuqimuhu li ayyamin ọ̀pọ̀lọpọ̀ wa ń dá nǹkan kan jọ nínú oúnjẹ wa ẹni tí ó bu gàrí díẹ̀ ẹni bu gbogbo Imam sọ pe òun ní gbà huwa ya atikak lẹ́yìn ọ̀rẹ́ yìí láwa rí Imam Ahmad yìí ọgbọ́n mi ọmọ wa dá yọ wà sáré jíjáde nídàjí kótó gbé táìmù ń kí yọ sáré jí lọ tákù lọ́dọ̀ lágbáwá ó ń lókun okùn tí a máa ń fi rán okùn ṣòkòtò tí kákù ní jámù rẹ̀ àwa lọ́dọ̀ àwọn tẹ́lọ̀ tí a máa ń rán okùn ṣòkòtò ibẹ̀ ni a ti ń fún ní nǹkan bí kọ́bà àbí tọ́rọ tí a bá wá fún bẹ̀ ilé ìjẹun kò tún lè ràn dóbi ọjọ́ kan o tó ọjọ́ kejì tó sáré lọ́ọ̀bì wọ́n wá ń bẹ̀rẹ̀ sọ̀nà àní iná kò Imam Ahmad wà sọ̀rọ̀ bàkọ́ọ̀lì ẹni tí máa ń dúró ní supamakẹ́ẹ̀tì ọwọ́ ní ebi ń pa mi ara nì mi ṣùgbọ́n lówó tí mo lè fi ra oúnjẹ báyìí ṣùgbọ́n mo ní sátúlù kan sátúlù yìí bíi abọ́ ni ṣùgbọ́n ọmọ ajẹ́ bíi abọ́ tó níye lórí yusuf náà òmìnira lè máa dẹ́ni níbi àwọn nǹkan àlùmọ́nì tó kò é ṣe góòlù ṣe sílífà ṣùgbọ́n náà sátùn gbẹ̀wùkẹ́ wípé màá fi sọ́dọ̀ yín ẹ wà fún mi ní in tí mo lè jẹ díẹ̀ tẹ́wọ́n fún mi ń díẹ̀ in tí mo fi dógbè nígbà tí n bá rí owó déédé oúnjẹ tí n bá ti gbà mo sábà pé ilé tí ìgbà déédé in tó tó ra kiri ìtàn tí n fi wá dá oye padà ẹni ló ń gbà ṣùgbọ́n inú wa burú ẹni tó padà wáyà ìwà wọn pé Sulaiman bin Dawood aṣàtòkàní ẹni yẹn burú ẹni tí ń tajà òun gbọ́ wípé àwọn ọmọ ilé kí ó kàn máa ń kà á dìífù wípé ah, tí a bá náà máa retí ń bẹ lórí ẹ̀ ní ìsìn àwọn máa lé kí àdífẹ́ ní òye parọ́ ní ọ̀dà ọ̀dà òye parọ́ òun ó sì dẹ̀ wọn o ẹni tí a fi sẹ́mi wípé òun ọ̀dẹ́ Imam Ahmadu mẹ́wàá bá ń bọ̀ nígbà ọ̀pẹ Imam Ahmadu yìí fi káàpù kìíní yẹn ní tẹ́fẹ́ fi wá gba mádàmù padà lọ́dọ̀ ẹni o nígbà lọ́dọ̀ rẹ̀ jẹ́ náà Imam Ahmadu bá ní láti fi gba sátúlù mi padà fa akhrajala wílíbà kọ́ọ̀l sàtúlẹ́yìn ẹni wa mú irú kíní abọ́ méjì lọ́wọ́ kó hàn isi ìsì máa jọra wọn ah, mọ́mọ́dé wa àní tìtẹ̀ mi ni kí monika fún mi tì à ah, èmi náà ní irú ẹ̀ ti wá pẹ̀lú ju èmi náà kọ́ máa jẹ́ pé títí ẹlòmí náà ó fi ọ̀dọ̀ mo fi ní nǹkan méjèèjì fọ pé kò mú tiẹ̀ ń bẹ̀ mọ́dọ̀ ọ̀rọ̀ pa wàláyìn màmá ní méjèèjì ṣùgbọ́n tẹ̀mí tẹ̀mí Temi, kó o jẹ pé àkọọ́lẹ̀ pé àbàwọn tọ́lọ̀ wọ̀ fẹ́ ó dẹnu dúkìá mi tí èsì tèmi àti owó tí mo fẹ́ fi gba kínní àti korobá mi ẹ̀ mọ́ mú méjèèjì lọ. àfa àwa Sulaiman bin Dawudu ó lè wá lọ bẹ́ẹ̀ ni padà wípé ààrà wọ́n ń tàtàn lẹ́mọ̀ ààrẹ rọ́jò ọmọ orúurú tó lọ ń ṣe ọkùnrin yìí ọfẹ́ fìyà jẹ́ ni wà ń tàtà àmọ́ ànásùtò tó làtàtà ṣáàbà ó sì mà pé sẹ́tùrù máa ń jọra wọn ọmọ pé wọn kiri ni máa jọra wọn tó bá jẹ́ wípé ọba fẹ́ dà láàmú owó fi tiẹ̀ hàn o ọkùnrin wa ni Sulaiman wàláì tiẹ̀ rè mọ́dọ́gbọ́n fi dán wò ni tó gbé mo ti gbọ́ ń pa rẹ̀ tí wọ́n sọ wípé kì di ara mú ìdán ilé ó jẹ́ àmọ̀ pé èsù ń sọ fáwọn èèyàn kan wípé kèésọ̀ nìkan tó ń bẹ lára ọmọbìnrin tó bá ní gbogbo àwọn táwọn ń gbé bàdàn lápẹ̀rẹ̀ kápẹ́ bàdàn yóò gbogbo sí mẹ́bàdàn kí ló yọ tó sí. kẹ̀kẹ́ mi tó bá sọ bá ń fáwọn jọ́nà ní ìrọ́kì kò sẹ́ni tí ilẹ̀ ọ̀sùn bá nú àwọn ní ìrọ́kì tó ń ti bẹ́ẹ̀ náà ìmáàmù amadu kò tòun mọ́rù níwájú ọlọ́ ní ìmánì ní ilé ní òdodo ní ìfọkànṣe tọ́lọ́ subhanahu wa ta'ala nípò níwájú ọlọ́run ọba anabi sallallahu alaihi wasallam kò sì wá sọ fún wa wípé aslama korinu umar oni máa làbíyàkà ṣètọ́ sáàlìkà fẹ́jẹ́ qat illa sálàkà fẹ́jẹ́ ghayra fẹ́jìkà ya umar èso tí ìpàdé rẹ rí lọ́nà tó fẹ́ gbòòrò gbòòrò tó gbà ìmọye èèyàn tó wájẹ́ pé wọ́n nìkan lọ dáàbọ̀ tí sunan dáàbọ̀ àfikọ́ họ kó dojúbolẹ̀ kọ́ kọ́mẹ́tì ẹ̀rí nàmá kéye sá sí ọ̀nà mi kọ́ gbàgbọ́ mi ti ọgbà eléyìí jámù wípé hadihi khasisatun min khasa'is rasulillahi sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ ìsanilẹ́sà kan tọ́lọ̀ ìsànnábì sallallahu alayhi wa sallam lẹ́sà ìlànà ní ìparí nọ́kítọ̀ muhaddafu nínú ummah ẹ̀ńtọ́ ọba subhanahu wa ta'ala lè máa sọ pé kàmàlà ikọ̀ máa gbẹnu ẹ̀ sọ̀rọ̀ nínú ummai gbogbo ẹ̀ńtọ́ bá rí gbà wọ èdè èèyàn máa wọ́n tí a sì ṣe tí a fi dà bẹ́ẹ̀ náà wọ́n máa tọ́kẹ̀ àti isi kìí ṣe nǹkan tí wọ́n pè lásìrí tẹ́lómi rí bẹ́ẹ̀ yàrá ilé wọn wọn wọ̀ rí bẹ́ẹ̀ ìwé rí bẹ́ẹ̀ kí lóbi ọmọ tún sì gbọ́ ìwé rí bẹ́ẹ̀ wọn èè bá obìnrin tó lé mẹ́rin lẹ́ẹ̀dẹ̀ wọn o ìwé rí bẹ́ẹ̀ wọn èè máa sọ pé kọ́nà òun rọ̀jò tí ọ̀bà rọ̀jò àwọn ọ̀sùn àṣírí ti fi ń jọ́nà o ìwé rí bẹ́ẹ̀ wọn èè máa mí kalẹ̀ láàrin ọgbọ̀n ìṣẹ́jú wọn rán ṣẹ̀ parí létí ìpẹ̀rẹ̀ náà pọ̀ wọn àwọn mọ̀hádàfù náà náà ṣùgbọ́n ta ní àdàbà wọn ṣẹ̀yà pínlùlì jí èsù èsù èsù ní ṣe kíni o ó ní mọ̀hádífù tiẹ̀ tí àwọn ajá mọ̀hádífù fún kíni o fún mọ̀hádífù yìí ṣèitán ọlọ́dún ọjà rèémí àtẹ̀yìn mẹ́jẹ̀ àbọ̀wọ́ o síjọ rẹ̀ wọ́n mẹ́jẹ̀ àbọ̀wọ́ o jẹ́ àlè máa tẹ̀lé tiẹ̀ o wọ́n lájọ kò sọ̀rọ̀ o tá a bá wá ní àṣẹ àdìkárò sàdìkárò akarukia akarukia ẹwọ ẹni tí ń ka ẹwọ ẹni tí ń kà fún naam káwọ ẹni tí ń ṣe káwọ ẹni tí ń ṣe fún náà sùúrù ló ti gba sùúrù o naam ó ti segin ni o ó ti gba sùúrù ẹ tí ń ka nǹkan sí láàrin kò sí gbàgbọ́ kankan lára rẹ̀ nígbò tó débà ní ẹjọ́ òpin káwọn o wọ́n ti káàkì káàkì káàkì náà ó ti sórí òkè sórí òkè wọ́n tó gbẹ́bọ̀ gbẹ́bọ̀ gbẹ́bọ̀ gbogbo ara ẹ̀ kìkì gbẹ́rẹ́ àwọn tá a kà wípé àfúnẹ́ rè àràmù nìrún lẹ́nu wáyé kọ́nà gbọ́n làwọn o ìrè o ayé ò chẹ́ǹgì o àwọn ń tòun kù o ẹ̀kàn bọ́dà ní ìlara ẹ̀ ní o kò ṣéèkì o ọlọ́run náà ní o tó ṣe bá fún àwọn tó bá lè ṣe bó ṣe ní wọ́n ó ṣe wá kò sànú wa oúnjẹ halali ni ojú kẹ́ni àtẹ̀mí ká máa jẹ wọ́lá jẹ́ kóso rẹ̀ ìrìn halali ni ojú ká máa rìn aṣọ halali jẹ́ àwọ̀ ọ̀rọ̀ ìgbésí ayé halali ni ojú agbé jẹ́ adẹ́ntísù máa bẹ̀rù méjì ọ̀dá wọn láwọn bẹ̀rù ṣèyítán wọ́lá jẹ́ kóso rẹ̀ la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah. الحمد لله الذي انفرد بالأمور كلها وتوحد بتدبير الأمور سبحانه وتعالى أحمده وأجلله وأثنى عليه مواله ولا أحصي ثنا عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأول والآخرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يسر لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله وهكذا أخبرنا رسول الله صلى الله عليه وسلم أنه ما من أحد من بني آدم إلا وقد وكل الله سبحانه وتعالى به قرينه من الجن وقرينه بالإنس لكن رسول الله صلى الله عليه وسلم دعا ربه كثيرا واستعان بربه كثيرا وتوكل على ربه حق توكل حتى أعانه ربه سبحانه وتعالى قرينه فأسلم فكان لا يأمر رسول الله صلى الله عليه وسلم إلا بخير جاء هذا من حديث بن مسعود وجاء من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها والحديث مخرج في المسلم أحمد ومخرج في الصحيح عند الإمام المسلمين لا لكن ما هذا هل يوجد فرد من أفراد هذه الأمة يتغلب على قرينه بالتقرب إلى الله سبحانه وتعالى بالمزيد من النوافل من تلاوة القرآن أو من صدقة أو من صيام حتى يسلم أو يستسلم قرينه هل يجرجر رسول الله صلى الله عليه وسلم رأينا من أهل العلم من جنح إلى هذا القول بأنه قد يسلم قرين أحدنا إذا تغلب عليه بطاعة ربه سبحانه وتعالى لكن هذا الكلام كلام معلم عليل وكذلك كلام محجوج لما جاء رسول الله صلى الله عليه وسلم في ثنائه على رجل كان قوي الإيمان كان متوكل على ربه سبحانه وتعالى حق توكل ألا وهو ابن الخطاب جاء في الصحيح من حديث من حديث سعد بن وقاص والقصة إلى أن كان أن كنا صلى الله عليه وسلم بعض النسوة من أزواجه من قريش يكلمنه ويستكثرنه عالي عالية أصواتهن حتى استاذن من القطار رسول الله صلى الله عليه وسلم فلما أدى رسول الله صلى الله عليه وسلم لعمر قمنا فبادر الحجاب فتعجب رسول الله صلى الله عليه وسلم من صنيعهن ومن ابتدارهن إلى وراء الحجاب ثم ضيق رسول الله صلى الله عليه وسلم فلما دخل عمر رأى رسول الله صلى الله عليه وسلم ضاحكا فقال من رسول الله صلى الله عليه وسلم أضحك الله سنك يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم أجبت من هؤلاء اللاتي كنا عندي فبعدت لما فلما سمعنا صوتك ابتدرنا الحجاب فقال عمر يا رسول الله هلا يهبنا من الا يهبنني ولا يهبنك لا رسول الله فقال عمر الخطاب يا عدو يا عدوات انفسهن اتهبنني ولا تهبن رسول الله صلى الله عليه وسلم فقال هو صلى الله عليه وسلم ها يا عمر الخطاب يا ابن الخطاب والذي نفسي بيدي ما لقيك الشيطان سالكا فجا قط إلا سلك فجا غير فجك مصداق هذا جاء من حديث بريدة رضي الله عنه أرضاه أن جويرية سوداء استأمنت رسول الله صلى الله عليه وسلم بعد أن نذرت إن رجع الله سبحانه وتعالى نبيه من غزوة ما سالما فإنه قد فإنها قد نذرت أن تلقى الدفه وتغني عن رسول الله صلى صلى الله عليه وسلم شاكرة لله سبحانه وتعالى على سلامة رسول الله صلى الله عليه وسلم أدنى رسول الله صلى الله عليه وسلم بهذا وخيرها لو كنت نذرت بذلك فافعلي وإن لم تكوني نذرت فلا تفعلي فقالت يا رسول الله إني قد نذرت ثم كانت على ذي الحال فدخل أبو بكر واستمرت دخل علي استمرت ودخل الخوف واستمرت فلما دخل عمر بن الخطاب جعلت الدفة جعلت الدفة تحت استيلاء فتعجب رسول الله صلى الله عليه وسلم من صنيعها فقال مثل ما قالت الأولى مصداق هذا جاء من قصة أم المؤمنين أشرت عنها عندما يلعب وهي بشيون في مسجد رسول الله صلى الله عليه وسلم حتى جاء عمر بن الخطاب رضي الله عنه وارضاه وتفرقوا ومصداق هذا جاء من قصة عمر بن الخطاب مع شيطان الذي سراه عمر ثلاث مرات إلى أن علمه عجائب من سورة البقرة إلى آخر القصة وسئل عبد الله بن عمر أمن ذاكم الرجل أمن ذاك الرجل من صلى الله عليه وسلم فقال أبي عمر بن الخطاب إلى غير ذلك من قصص عمر بن الخطاب مع الشياطين وتغلبه عليهم لكن ما هذا ما أقر رسول الله صلى الله عليه وسلم أن قرين عمر أسلم بارك الله لكم في القرآن والسنة ونفع الله وإياكم فيما ما ذكر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 أذل الله له جميع مخلوقاته من الجن والإنس حتى والدواب إن شاء الله الرحمن مصداق هذا جاء في قصة الإمام أحمد رحمه الله رحمة واسعة في قصة جارية للمتوكل أرسل إليها الإمام أحمد أحد أصحابه من طلابه بإحدى عليه ثم خير هذا الجن أي هذا المارد أن يخرج من جسم هذه الجارية وإلا فإنه سيسفع بالنعل الإمام أحمد فقال هذا المارد الصبر والطاعة لهذا الكلام والله لو أمرنا أحمد ألا نقيم بالعراق ما أقرنا به فخرج من هذه الجارية ثم بعد ذلك تزوجت بعد أن تزوجت ورزقت أولادا كثيرا بعد هذا رجع هذا المارد إلى هذه الجارية بعد وفاة الإمام أحمد ثم أرسل أهلها إلى أبي بكر المروزي فلما جاءه فلما جاءوه وقصوا عليه القصة في تلك المرأة وكل ما جرى بينها وبين الإمام أحمد سابقا ذهب هذا الرجل بعيدا عليه وأراد أن يفعل مثل ما فعل الإمام أحمد لكن هذا الشيطان قال بأنه لا يقبل أي كلام منه وإنما أحمد أطاع ربه فكل من أطاع الله أطاعه كل شيء إلى آخر هذه القصة نسأل الله الرحمن أن يجعلنا من الذين يطيعونه في سر والعلن وأن يجعلنا ممن يتوكل عليه حق توكل وأن يجعلنا ممن يتغلب على قرينه وهو على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم دمر أعداء الدين اللهم من أراد بنا ورنا بسوء اللهم ربنا أرد الفتن واجعل كده في نحر وجل تمنى الموت ولا يستجاب له اللهم ربنا أحصي أعداءك ودانا عددا واقتلهم بلدا ولا من أحدا اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا إليك ربا جميلا اللهم ربنا وحد هذه الوجوه ووحد واحد سفوف المسلمين واجمع شتت المسلمين وردنا إليك ردا جميلا عباد الله واعلموا أن ربكم أمركم بأمر بدأ فيه بنفسي وفنى بالعباد وفنى بكم قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائد مقاسا الثابتة إنه من صلى عليه صلاة صلى الله بعشر اللهم صل وسلم وبارك على النبي الكريم الأنبياء خليل الرحمن اللهم صل وسلم بك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا